الحمد لله الذي له الأسماء الحسنى والصفات العليا صلاة الله وسلامه على سيدنا محمد صلى الله عليه وسلم داعي إلى الحق والهدى وآله وصحبه ذوي المقامات الأسمى أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أيضا ننو bita ti stop lana òun náà ni pé à ń ṣàlàyé fún wa wípé dídé tí Ramadan dé yìí ó ti kó àwọn oore ńláńlá mẹ́ta ó ti kó wọlé wá bá wa. ó kó wọlé wá bá wa. ó ṣí àwọn ilẹ̀kùn onírànran gúrùpù mẹ́ta fún wa àwọn ọ̀ràn àkọ́kọ́ náà ni àwọn ilẹ̀kùn àlìjẹ́nà mm. ẹlẹ́ẹ̀kejì ni àwọn ilẹ̀kùn mm. sámà mm. ẹlẹ́ẹ̀kẹta ni àwọn ilẹ̀kùn àdẹ̀bẹ̀rẹ̀ sí sàlàyé fún wa wípé ọ̀nà owó láwọ́ ènìyàn tá a jẹ́ mùsùlùmí tá a wà ní àwẹ̀ Ramadan yìí lágbà benefit lára àwọn ilẹ̀kùn mẹ́tẹ̀ẹ̀ta yìí ó náà ní pé káàkì fún wa kó lè bá yé wa àwọn mm. ní káàkì nǹkan fún yẹn ni pé ká sọ kò mú òkun ọbẹ̀ àbí ká sọ gbogbo àwọn nǹkan tó bá sápamọ́ sí kọ̀rọ̀ tí èèyàn ò tètè fura sí káwọn ènìyàn kan lè bá lè jàǹfààní lára rẹ̀ gbogbo wa mọ̀ pé tí àlìjẹ́ tí ara Ramadan bá ti dé gbogbo ilẹ̀kùn àlìjẹ́ náà ni a sì fún wa mm, mm. a sì mọ̀ pé àlìjẹ́ náà lọ ga jù nínú tá a máa wá lọ́rùn. tó bá wá jẹ́ sí pé wọlé tí ààwẹ̀ wọlé lásán ó sílẹ̀kùn ìtọ́ ga jù nínú tá a máa wá náà sì mọ̀ pé nǹkan tá a rí lọ́run ó ju nǹkan tá a rí láyé lọ. ó fi jẹ́ wáyé pé tó bá fi lè jẹ́ sípò ń ló ṣe sábàbí tó sílẹ̀kùn àwọn nǹkan tó ga jù nínú tá a máa ọdá wa lójú pé ẹkú sílẹ̀kùn tó ga jù nínú nǹkan tá a máa wá láyé fún wa. bẹ́ẹ̀ni. èyí fi wáyé pé ìwọ ọmọ mùsùlùmí ọ wà máa wá orí ayé náà mm. bó ti ń wá orí mm. ọ̀hún. ìpè tó o bá ti mọ̀ pé oṣù yìí ó sílẹ̀kùn àwọn nǹkan tó ga jù lórí ọ̀run ẹ̀kọ́ gbà pé ẹkú jẹ́ sábàbí tí ó sílẹ̀kùn èyí tó ga jù nínú orí ayé fún wa. ẹlẹ́ẹ̀kejì tààtúmà nínú àwọn gúrùpù àwọn géètì òun náà ni pé àmà kò tí Ramadan bá ti dé yóò ṣí àwọn àlẹ̀kùn sámà hmm. ó sì wáyé pé sámà lọ́lá ju ilẹ̀ lọ torí pé àwọn nǹkan tí ń bẹ ní sámà àwọn ìtẹ́gbẹ́ nǹkan tí ń bẹ ní orí nàám hmm, hmm. tọ̀ nígbà tí wíwọlé tí Ramadan bá wọlé yìí yóò ṣílẹ̀kùn sámà àwa náà sì mà pé sámà lọ́lá ju ilẹ̀ lọ jẹ́ ní ọ̀wáyẹ kọ́ dá wa lójú pé ní bá fi lè lágbára sílẹ̀kùn sámà tọ́lọ́lá ju ilẹ̀ lọ ọyẹ kọ lágbára àti sí gbogbo ilẹ̀kùn orí tí ń bẹ lórí ilẹ̀ náà fún wa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ìyẹn jẹ́ kí mùsùlùmí àti mùsùlùmá kó múra sí àdúrà láti máa ké sọ́lá wọn bá dáadáa nínú ìta wa ni. ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn gbàtà tún ti mọ̀ yí pé oṣù rọ́mọdún tó bá ti wọlé báyìí gbogbo nǹkan ń pè ní ilẹ̀kùn ìkẹ́ ọlọ́run ọba tí máa wá láti sámà yóò sì kalẹ̀. yóò sì kalẹ̀. tí ń jáde láti inú rẹ̀ lọ. àbí ọmọ ni bàbá gbẹ́kànga nísìnyí omi náà ní bẹ́nu kànga mm. àbí bọ́ọ̀gẹ́ bọ́ọ̀ omi náà ní bẹ́nu mo ló ti wá jáde inú ọ̀lẹ̀ ni mm, mm. ṣùgbọ́n tójò bá rọ̀ tí ọ̀kan páǹtì ẹ̀pọ̀ ògbé direct tí wọ́n bá kọ̀m̀píà láàrin wọn àti omi inú kànga àti omi inú kìnìún wo ni ó pè ọ̀dì ní ọ̀dà àti ní kílẹ̀ jù ah. omi ojú ni ó ń tọ́wọ́ láti sámà ọlọ́lá ju ó sàǹfààní ju tó wá láti náà lọ àwọn sọ fún wa pé tí Ramadan bá ti dé ilẹ̀kùn kẹ́ ọlọ́run bá tó wà ní sánmà yóò sì kalẹ̀ ìjẹ́ni kò yẹ kó dá wa lójú ká máa fọwọ́ sọ̀yà yìí pé ó dá mi lójú pé àjẹ́ pé ilẹ̀kùn kẹ́ ọlọ́run bá ti mẹ́ lórí ilẹ̀ náà ó ṣe kí nù ó ti sì kalẹ̀ eléyìí ní ta fẹ́ kó dénú gbèsè ayé ìwọ tó ń gbọ́ wa lọ́kùnrin àti lóbìnrin tẹ́ ń fọkàn tẹ̀lé ọ̀rọ̀ wa nàám ìdẹ̀nígbà wa mọ̀ báyìí kò yẹ kásìkò wá ti tó fún ẹ láti pé kó máa béèrè lọ́dọ̀ ọlọ́run ọba rẹ nìkan kọ́ ọ máa tọrọ lọ́dọ̀ rẹ̀ nìkan yí pé àwọn nǹkan tí mo rò pílẹ̀ tí wọ́n ti ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nù gbèsè ayé mi yìí bá mi ṣe kí ni. torí kí mo wà ní oṣù tí máa jẹ́ sábàbí tí wọ́n fi máa sílẹ̀kùn àwọn orí tí ń bẹ ní sàmà. Mm-hmm. bẹ́ẹ̀ àwa náà sì mọ̀ pé ní táwọn wá láyé yàtọ̀ síra wọn. bẹ́ẹ̀ ni ntí abdullahi ń wá ó yàtọ̀ sí nti musa wa ntí musa wa sí nti yusuf wa na wọn bẹ wa tó jẹ́ sí pé òsì ní dàrámù wọn hmm, hmm. fẹ́ jáde kó nínú òsì ọmọ hmm. pé inú òsì tó wà yóò sùn kẹ́ni ọ̀yẹ́ kọ́ tún bá dààmú káàkiri láti lòlò kúlò má tún kú má má sì ń asára má lọ kí bákan náà nítorí pé ń wá ọmọ káàkiri mm. ọmọ pé ilẹ̀kùn tó rò pé ó tì mọ́ ẹni kò tì ọmọ pé oṣù tí ọlọ́run fi ń ṣe sábàbí tí fi ń sì kẹ́nà láwa náà yìí ẹ kó túbọ̀ mọ́ra ṣáájú ààrẹ mi mọ́tún sẹ́bọ̀ sọ́lọ́run ọba mọ́ àrínú adójọ́ pípẹ́ àìsàn ní sí àìsàn ọjọ́ pípẹ́ wà lára ẹ̀ náà aláìsàn ọjọ́ pípẹ́ tó ti rò pé àtúnwò ah, ti gbádùn báyìí mọ́rò bẹ́ẹ̀ mọ́ gbà pé mo fi ọlọ́run ọba búra fún wa pé <clears throat> tó bá jẹ́ sí pé ìwọ ọmọ ènìyàn tó jẹ́ mùsùlùmí tó bá ń ṣe àdúrà rẹ bó ti tó àti bó ti yẹ ni tó o sì gbà Ramadan ìbí ìṣẹ̀lẹ̀ àti gbé kalẹ̀ pé ká máa ṣe naam lọ́mọ pé gbogbo ilẹ̀kùn tó rò kó tì yẹn yóò sì padà fún ọ. yóò sì padà fún ọ. wọ́n jẹ̀mọ́ wà níbẹ̀ ọ gba àwẹ̀ yẹn bó ti tó àti bó ti yẹn torí pé opportunity ọ̀fẹ́ lò ń tó gbọ́ opportunity wà náà ní Ramadan. Hmm. tọ́ba wa ṣe Ramadan yẹn dáadáa bó ló ṣe rí nǹkan gbà ń bẹ̀. Hmm. ó ti àwẹ̀ yẹn bó ṣe wá nù sẹ̀ríà tó bá sí bó ti wá nù sẹ̀ríà tó pa òfin bẹ̀ máa tó pa òfin ọlọ́wọ́ bá má àti hmm. gbogbo àwọn ẹ̀kọ́ tí ẹni ká máa hù ní àwẹ̀ tó bá sí bẹ́ẹ̀ tó sì ṣe àdúrà tó bó ti tó àti bó ti yẹ ó rí i pé àwọn àlẹ̀kùn tó rò kó tì ní ìgbésí ayé rẹ̀ ọmọ pé kó ti pàpàpàpà yóò sì padà nípa báyìí àwọn kankan wá ń bẹ tó jẹ́ sí pé ẹ̀ka kára ṣe àkọmọ̀nà rẹ̀ fún yorùbá wọn alágbọ̀nlé hmm. òun náà ni pé àwọn nǹkan yẹn ọwọ́nú ara wọn ní oṣù àwẹ̀ ọwọ́nú ara wọn ní ọlá tí ń bẹ fóṣù àwẹ̀ rọmọdọ́nù òun náà ni pé tí nǹkan bá tóbi púpọ̀ àwọn oríṣiríṣi àwọn orí tí ó máa wọlé sí lára yóò máa wọlé lọ́tún yóò máa wọlé lọ́tún yóò máa wọlé níwájú yóò máa wọlé lẹ́yìn yóò máa wọnú ara wọn gbà mí nínú àwọn nǹkan tó wọnú ara wọn nínú ọlá tí ń bẹ fún Ramadan òun náà ni wípé ìjẹ́lá àmọ̀ wípé gbogbo aláàwẹ̀ gbogbo tó bá gbáwẹ̀ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó ti sẹ̀sà géètì kan fáwọn yẹn náà lọ́jọ́ àlẹ́ kìí àmọ̀ pé ibẹ̀ ni wọ́n ti kí ibẹ̀ wọ́n gbà wá sí ẹ̀nà ibẹ̀ wọ́n gbà wọlé ti wọn mm, mm. géètì ti wọn nìyẹn mm. àwọn yẹn ni wọ́n wọ̀ bẹ̀ wọ́n gbà bẹ̀ ní tí mo sọ pé náà ara wọn ni pé à ń sọ pé tí Ramadan bá dé gbogbo géètì tó jẹ́ géètì àlìjáná kí ni wọ́n ti wọ́n ti kalẹ̀ ẹ̀ ọ yẹ kí n tí bá ń gba rọmọdún náà ní pin nínú géètì yẹn mm, mm. tó fi wọra wọn nìyẹn nínú àwọn ìsàn tó náà mú wá mú wá fẹ́ tó bá ń gbà wẹ̀ ni pé عن نسبة جيدة في مضاعمة بيه يعني تعالى صباحي احنا جوا محمد صلى الله عليه وسلم حديث امام ابو خالات امام مسلم دعوة الوقوي عن سهل بن سعد رضي الله عنه narrated from سعد may Allah be pleased with him عن النبي صلى الله عليه وسلم قال from the prophet may Allah subhanahu wa ta'ala have blessings upon him ان في الجنة بابا ان الجنة ان الجنة ني الهكا verily in the paradise there is a door. dama ní ilẹ̀kùn kan afẹ́gbọ́lá fún nǹkan yẹn hmm. láàrin ẹni pé ẹ̀yin bó ṣe tóbi tó mi ti ẹ̀ ní sàlàyé bó ṣe fẹ̀ tó hmm. mi ní sàlàyé ní tẹ́lá ṣe géètì yẹn hmm. mi ní sàlàyé bó ṣe jẹ́ sí pé ẹ ń bá rí lọ́ọ̀kan gan tí ó bọ̀ gbèsè ayé rẹ̀ kátà ń bèlè tó bá débẹ̀ gàgà ìgbésọ̀ fún yín inna fil jannati inna fil jannati baaban. verily in the paradise there is a door. Eh, ànábì báyìí sọ fún wa yìí pé eh, àlìjánná ní géètì kan ṣùgbọ́n géètì yìí ọmọ ló kọ. yuqalu lahu rayyan. and such a door is called rayyan. ó kọ rẹ̀ ń jẹ́ rayyan ìyẹn ni pé ẹ̀kọ́ wa ń bí fún wa ọ̀rọ̀ àwẹ̀ láwa ń bẹ̀ ṣùgbọ́n a fẹ́ ká mọ̀ pẹ́sìn ìsìláàmù ti lọ jìnà ti pẹ́. tá a bá dín nǹkan bẹ́ẹ̀ a ní láti sọ fún gbogbo olùgbọ́ kan lè bá a máa mọ̀ gbẹ́lú ní òun ṣẹ̀sìn ìsìláàmù ọkàn wò bí ẹ̀sìn lókà kì í sí bẹ́ẹ̀ mm, mm. gbogbo ọ̀làjì tí wọ́n máa ń pọ́ ọ̀làjì tọ́ba làákàyè mu sọ̀rọ̀ tí mo fi kún mm. ọ̀làjì tọ́ba làákàyè mu mùsùlùmí lónìí ó sì parí sínú sẹ̀rẹ́ ànẹ́bọ̀ mọ̀ṣánná sọ̀rọ̀ ilé ìdí yìí báyìí pé nǹkan tọ́ba dà ọ̀dà ká máa ní ìmọ̀ eh ká máa fún lórúkọ hmm. nǹkan tó bá dáa ká máa fún lórúkọ a máa ń sọ street ládùúgbò òpè àdúgbò báyìí hmm. eh, a máa ń sọ gate gate báyìí hmm. ìwọ náà yóò lé rẹ tó kọ́yìn lọ́yẹ́ pọ́lọ́ bá fún ọ ní létọ́ pọ̀ dáadáa bóyá gate wàá tó di mẹ́fà mi pé gate number one tàbí kọ́ sọ lórúkọ bàbá ẹ̀ eh, àti òsì láti ẹ̀ ló jẹ́ sí pé àwa la ní gbogbo nǹkan nígbà tá a bá ń fún àlìjánà kan náà àwọn àlìjánà lórúkọ tiẹ̀ ó yẹ káwọn náà máa ì orúkọ ẹ̀nàám tó hmm. báyìí ni ẹ̀kọ́ tá a fẹ́ ká jáde fún wa. wọ́n ń pè ní rọ̀yàn. the door is called rọ̀yàn. Eh, àlìjáná géètì yẹn ló ń pè ní rọ̀yàn kí lè wá àṣírí lẹ́yìn. yàrá kò lómi ní sọ imú náà. àwọn àwọn ló ní géètì yìí o àwọn aláwẹ̀ nìkan ló ní géètì. it's only those who fasted that own this gate. Hmm. Eh, àwọn náà wọlé ń bẹ̀. they are the ones that will enter through the gate. ẹlòmíràn lè pé màá sí ẹbí bàbá mi aláwẹ̀ ni màá tẹ̀lé lẹ́yìn ẹni wọn pe àfáàní aláwẹ̀ ni ẹni ọmọ kí ọ tẹ̀lé lẹ́yìn anábì ní mọ̀sọ̀ bẹ́ẹ̀ wọn láyé tó kúrò. láyé tó kúrò min hu ahadun ghayruhum. ẹnìkan ò ní bá wọn bẹ̀ pa pẹ́pẹ́. Hmm. láyé tó kúrò min hu ahadun ghayruhum. ẹnìkẹ́ni ò ní bá wọn bẹ̀ rárá. no one enters it except those who are fasting. ọ̀ní ni ọkọ ìyàwó mi ọ tẹ̀lé mi náà kò sí jẹ́ o ìyàwó ọkọ mi tẹ̀lé mi kò sí jẹ́ òun ni ìwọ ní nǹkan náà lọ́wọ́ nítorí pé special alápè nǹkan yìí vip ní vip gate. Hmm fàyídà dákọlù ogun lè kọ. tó ń gbọ́ àná sọ pé tí wọ́n bá ti lè wọlé tán ẹnì kan tó wá pé jẹ́ sáré páàkì máa lẹ́yìn kò sọ́ọ́ yẹ o tí wọ́n bá ti lè wọlé tán báyìí ogun lè kọ́ á sì pa. and as soon as they have entered the gate gets closed. àná mi tún repeat ẹ pé falam. falam yadkhul minhu ahad. ẹnìkan ni ò ní wọlé láti bẹ̀ pàápàá àwọn aláwẹ̀ nìkan. no one will enter it will enter through it except those who are fasting. ẹlòmíràn sọ wípé ah, àwẹ̀ Ramadan. Eh, àwẹ̀ náfìlà náà wọbẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwẹ̀ náfìlà kò lè wọbẹ̀ láì ní Ramadan nù. ìwọ tá àwọn Ramadan bá ń bẹ lọ́rùn ẹ tó gbà tó jẹ gbèsè ẹ̀ sọ̀rọ̀ ọ̀ tí wọlé mm-hmm. torí pé ìyẹn ni pé bọ́ bá gba àwẹ̀ Ramadan kódà kọ́ mọ́ gba àwẹ̀ náfìlà mọ́ fọ́ọ̀ ní náfìlì kankan tó ń gba láwẹ̀ ó ti wà náà tó wà mí torí pé ọba tí wọ́n fi pè yàn láwẹ̀ ó ní kéèyàn gbà lọ́ra yàn. Mm-hmm. No one enters through it except those who are fasting their Ramadan. Naam nípa báyìí nígbà tó wá jẹ́ sí pé oṣù Ramadan gàgà fara rẹ̀ ọ jẹ́ ní tí máa jẹ́ sábàbí láti ṣílẹ̀kùn àlìjẹ́nà gbogbo ẹni tó bá gba àwẹ̀ Ramadan náà ọ lẹ́tọ̀ láti jẹ́ sí pé ká fún ní special gate náà torí pé àwẹ̀ fúnra rẹ̀ sábàbí ten sixteen sí gate ni tó bá ti wá gba àwẹ̀ náà ọ yẹ kí wọn náà rí àǹfààní lára gate yẹn ló fi jẹ́ sí pé mo sọ fún wa pé ọ̀rọ̀ ọlá orí wa ń gbé orí mi fàláwẹ̀ wọ́n ní ah. tọ́ bá ti wọnú Ramadan gbogbo géètì sí kalẹ̀ mm. tó ń dọjọ́ yẹn tún ní ẹ̀rí pé orí ń gbórí ń gbórí mi nìyẹn nípa mm. báyìí eh, ọ̀pọ̀ ní ọba tó ṣe ní àtẹ̀yìn tẹ̀ ń bọ̀ tó ti wá nìkan nínú àwọn tẹ́ ń gbà wẹ̀ Ramadan ní báyìí eléyìí ni ọlá ẹlẹ́ẹ̀kejì ti ń bẹ fún oṣù Ramadan kílọ̀ láìkejì òun náà pé tó sọ Ramadan bá dé á sí àwọn ẹlẹ́kùn àlìjẹ́nà á sí àwọn ẹlẹ́kùn sámà á sí àwọn ẹlẹ́kùn ìkẹ́ When Ramadan comes, all the gates of paradise, the gates of heavens, and the gates of mercy are opened. Sọ́yà mm. ìbágbàgbé mm. níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ lánàá, a sọ fún wa yí pé àwọn ọlá oníbẹ̀ta níbẹ̀ lára hadith tó gbé mm. ọlá tí ń bẹ fún oṣù Ramadan ní àwọn ọlẹ́ ló gbé wa àti wá parí ìkan mìíràn mm. a bá fẹ́ bọ́ sí ọ̀la ẹlẹ́ẹ̀kejì kẹta ṣùgbọ́n ó jẹ́ ẹlẹ́ẹ̀kejì inú hadithi ní pé kí ni ọ̀la ẹlẹ́ẹ̀kẹta yìí ẹ̀yin olùgbọ́ alákùnrin ó náà ní pé ọ̀rọ̀ tí ànábì wa sallallahu alaihi wasallam sọ pé wàgúlẹ̀kọ́t. wàgúlẹ̀kọ́t abwabu jahannam. and all the gates of hell are closed. èyí pé tí Ramadan bá ń ti dé gbogbo nǹkan pè ní géètì iná mm yóò jẹ́ níta ti pa. and all the gates of hell are closed. pé tí ààrẹ rọmọlọmọ bá ti wọlé báyìí gbogbo tí wọ́n pè ní géètì iná àti pa ni. ẹ̀yin náà sì máa tí wọ́n pè ní iná iná kínú iná ọmọ rárá. wọ́n náà sì máa pé iná ọmọ rárá yìí ó láwọn orúkọ mélòó ni géètì tiẹ̀ mélòó ni géètì tiẹ̀ ìyàpútà lè jẹ́ nínà mẹ́jọ ni mélòó ni iná tiẹ̀. Mhm. méje méje ní ti ná ẹ̀kan ti ná àwọn orúkọ ná ọlọ́nkọ́ làwà kú níbi ná ah, jahannam lava hutama sa'ir sakar jahim hawiya. jahannam lava alhutama sa'ir sakar aljahim walhawiya. nípa báyìí kí àwọn Ramadan náà wá jẹ́ sábàbí ẹ̀yin làákàyè mo fẹ́ kẹ́ fọkàn sí ọ̀rọ̀ yìí dáadáa ẹ̀yìn kí àwọn Ramadan jẹ́ sábàbí láti ti ilẹ̀kùn náà ní agbègbè lẹ́yìn ìgbà tó jẹ́ pé ó ti jẹ́ sábàbí láti sí ilẹ̀kùn àlìjẹ́nà ó pé ju ká wá sọ wípé ìkànnì méjèèjì nìkan rẹ̀ àwẹ̀ Ramadan jẹ́ sábàbí fún lọ ìrírí hmm. ká pé àwẹ̀ Ramadan jẹ́ ti ń sílẹ̀kùn àlìjẹ́nà lásán hmm. tá a sọ pé ń tilẹ̀kùn orí yẹn kì í nìyẹn tàbí ká pé ilẹ̀kùn ìwọlé Ramadan ń jẹ́ sábàbí láti fi tilẹ̀kùn náà Ah, àwọn asọ́pọ̀ ní sílẹ̀ kan àlùjánnà ó rí yẹn pé mm, mm. ìyẹn ló fi jẹ́ sí pé wàláhì mùsùlùmí àfikọ́ máa dunu dáadáa. Mm. alhamdulillah. nípa báyìí àwọn Ramadan bí ṣe ń sílẹ̀kùn orí ní sílẹ̀kùn kínú ààbò. when Ramadan comes all the gates of paradise are opened and all the gates of hell are closed simultaneously. ṣe púpọ̀ ọlọ́run ọba jẹ́rìí sínú al láti mọ̀ pé ilẹ̀kùn náà géètì tí a máa bá wọná òrìta tí a máa bá wọná hmm. ìyẹn paburú mọ́ra ẹ̀ eh, géètì tí wọ́n máa bá wọná mélòó lẹ́kùn méjì ọlọ́run bá jẹ́ ìsinmi sọ́tò ṣèjì àyà forty three and forty four ọlọ́run bá sọ pé. wa inna jahannama lamaw'iduhum ajma'in. ọlọ́run bá sọ pé jahannama náà níbi tí wọ́n padà sí lápapọ̀ òun ò níbo mi tí wọ́n lọ. and verily hell is a promised abode for them all àwọn afẹ́ròyìn jẹ́ àná iná afẹ́ròyìn iná. laha sab'atu abwab li kulli babin minhum juz'un maqsum. ó ní géètì méje ọlọ́run ìròyìn ó ní géètì méje gbogbo géètì kọ̀ọ̀kan bẹ̀ ni àwọn èèyàn ò ní pínpín láti wọ bẹ̀. Mm-hmm. ẹni pé kò ní sí géètì tí ò ní ní tí ò ní ní àwọn tí ó wọlé láti bẹ̀. ìyá àrí géètì kan tí ò ní lẹ́ni wọ bẹ̀ náà kò sí. Mm. kálukú ti ní bó ti wọ bí ó ti wọ bẹ̀. bóyá géètì ní bóyá lẹ́gùn ni mm. bóyá géètì ní bóyá oní bíléèdì mm. ni bóyá géètì ní bóyá oní yèrèpè ni ọ̀ma ẹ pé ọ bàbá ti dúró ọmọ jara pòròpòròpòròpò àwọn míì onígbé bóyá ọmọ kéne ee tìrẹ títa bóyá náà níbẹ̀ bóyá orí iná lẹ́tẹ̀ ìwọlé iná tí ọmọ sọ́ọ̀kì ẹ̀ máa náà ọlọ́ni làhá sábàátù àbẹ̀wá. làhá sábàátù àbẹ̀wá. li kulli bābin minhum juz'un maqsūr. li kulli bābin minhum to it are seven gates. For each of those gates is a special class of sinners assigned. Allahu Akbar. Mo bẹ̀rẹ̀ àwọn ọba nínú àánú ń pè ní géètì méjèèjì ọlọ́mọdé àbáwọn ọdẹ. Àmín ọlọ́mọdé àrímọ́jà àṣìṣe rẹ̀ gbogbo ẹni tí ń gbọ́ wa náà tó ń gbọ́ wa dáadáa àti gbogbo mùsùlùmí ayé ọlọ́run bá kọ́ làwà kó mẹ́. gbogbo àwọn tó yẹ kó ti hàn lára wọn pé iṣẹ́ iná ni wọ́n ń hù lórí ilẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run á bẹ̀rẹ̀ pẹ̀lú agbára àtàánú rẹ̀ bá wa dá wọn padà sójú ọ̀nà tó dára. náà lẹ́yìn ìgbà náà a ti mọ̀ pé iná iná táwọn wò ní iná tọ̀run hmm. ó ní tọ́mì ènìyàn bẹ̀rù jù ní nǹkan tí ó ṣẹlẹ̀ lálẹ́kẹ̀ àmọ́ ó ní tí paniláyà jù ní tó lè ṣẹlẹ̀ sí yàn ní lálẹ́kẹ̀ àmọ́ hmm. tó ń ti bí ọlọ́run ọba ṣe wíwọlé tí Ramadan bá wọlé ó ṣe ní sábàbí tí yóò tilẹ̀kùn àwọn ilẹ̀kùn iná yìí hmm. ohun sì ní tá a bẹ̀rù jùlọ. tọ́rọ̀ bá wá rí báyìí a ní Ramadan ọlọ́run fún lágbára láti ṣèrè ẹ̀kún tá a bẹ̀rù jùlọ́run ǹjẹ́ ní ọ̀yẹ́ kí onílà áká ìyá tó lóye kọ́ mọ̀ wípé Ramadan yóò tún máa jẹ́ sábàbí láti tilẹ̀kùn gbogbo aburú tá a mọ̀ tí ń bẹ lórí ilẹ̀ hmm. láyé hmm. hmm. àyẹ̀ ó tilẹ̀kùn ọlọ́run ti ń sábàbí tó fi tilẹ̀kùn aburú tó le jùlọ bó ní sèré àníjẹ́ sábàbí tó tilẹ̀kùn aburú tó le jù ní ayé ń bíbá ìyẹn kọ́ a máa jẹ́ òwe lẹ́sìn ọ̀ fún gbogbo nílà káyì tó ń gbọ́ wa wípé èyí tí ń bọ̀ lẹ́rù láyé yìí nínú oṣù tá a wà yìí ọmọ pé o ti rọ́nà àbáyọ hmm. tó o bá lo oṣù Ramadan yìí dáadáa nàám hmm. hmm. báwo ló ṣe lò dá ẹbí àbá ṣe wí ń tàn nínú ẹ ó gba àwẹ̀ yẹn bó ṣe wá látọ̀dọ̀ Ọlọ́run àti bá nàbí wa ṣe ṣàlàyé ó tún wá fi àkókò lẹ̀ fún àwọn àdúrà tó tó bá ṣe rí àwọn ìdá àdúrà bídíà o ẹgbẹ́ ẹ̀nà sókè ẹ máa fi láìláìlá láìláìlá ẹ máa gbíjẹ máa fi ó ti ń tẹ́jẹ́ báyà o ó bè lọ́dọ̀ àwọn àfáà tẹ́sìn yìí kìí sáà àfáà tó wí láwà nínú kan lọ́ba o hmm. kìí sáà àfáà tó nínú gbà nìkan lọ́ba o hmm. tó nínú gbà jù hmm. láwà ní àti irun gbà ara nǹkan tí wọ́n fi máa dá àfáà náà máa sùn kìí sóun ní gbogbo ẹ̀ àwọn tí ìṣẹ́ lẹ́sìn ìsìláàmù tí ń fi gbà lẹ̀ ní ìsìn náà sọ̀rọ̀ wá sì dé India ọba àwọn ará India àwọn tẹ́lẹ̀ pé ọlẹ́bọ ni wọ́n láwà níbẹ̀ lórí wọn ọba dé Pakistan ó ìláwà lórí wọn tó tún máa fa sìgá kódà bó dé Egypt ń bẹ̀yẹn ọba láwàyàn lórí ẹ̀ tí ń fa gbà tí ń fa gbó tí ń fa gbogbo ẹ̀ tó mm. nípa báyìí bẹ́ẹ̀ lọ́hùn kó lọ rí àwọn kó béèrè lọ́dọ̀ àwọn tó ọba ìwọ náà mọ̀ ojúlọ́ máa tó yé ìwọ náà mọ̀ ìwọ náà máa gbájú ẹ̀ mm. ìwọ náà sì máa tó yé ọmọ tí ò yé mm. wọ́n pa abójú àwọn èèyàn fọ́ wọ́n ti da gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn ní ọ̀jọ̀ wọn máa tí wọ́n yà sí nípa báyìí lọ bá dìbò sí máa bẹ ọlọ́run nínú oṣù yìí kọ́ wa máa bọ́lọ̀ wọn bá sọ̀rọ̀ pé ìwọ ló tilẹ̀kùn aburú tó le jù lọ́rùn aburú tí aburú tó lágbára jù láyé yìí náà aburú tí ń bẹ ní gbogbo inú ilé ayé yìí tí mo wà yìí náà wọ́lọ́ba ń tẹ orí pé ọ̀bọ̀ sí i ẹ̀ mùsùlùmí tó ń gbọ́ mi eléyìí ní àkókò ìkórè fún ọ tọ́ba ní àkókò ìkórè yẹn ní pé àkókò tá a máa jẹ ìfà ọlọ́wọ̀n ọba mm, mm. ẹ má lọ sọ́dọ̀ ẹnì kankan mà sílẹ̀ mm. má lọ má lọ lọ́wájú má tójú bọ́lé ká mà má bẹ lọ́hùn fún ẹ. torípọ̀ ọmọ pé ẹni tó ń lọ bá yẹn gan bóyá wọ́n súnmọ́ lọ́wọ́n ọba jùlọ. èyí tiẹ̀ máa yà wọ́n lẹ́nu púpọ̀ ká máa rí mùsùlùmí tó jẹ́ sí pé ẹ wá ní wá ti bá báyìí ó lè bọ́ lọ́wọ́ ọba rẹ̀ sọ èsì islam lọ rọrùn ju àwọn onídìí káyọ̀ tẹ̀ ráàfà tó bẹ̀ lọ́wọ́ ọba hmm. náà ẹni inú ilé tó ọkọ̀ ṣàdúrà ọkọ̀ kìí sọ́lọ́wọ́ ọba rẹ̀ hmm. ṣùgbọ́n eléyìí lọ́ọ́ yà wà lẹ́nu ètò wa yà wà lẹ́nu jù ni pé mùsùlùmí tó ní sòrò tuntun wa fẹ̀sìn ẹ̀ lẹ́ẹ̀ lọ sínú ẹ̀sìn mi hmm. ó fi masalasi lẹ̀ ọ lọ sí ilé ìjọsìn mìíràn ọfà àfà masalasi lẹ̀ ọ lọ sọ́dọ̀ àfà àbòmí ilé ńlọ wa wọ́ sí kí lè fi ọ́ oṣù Ramadan lọ sí àbọ̀ wọ́tọ́ bá jẹ́ pé ọba fọ́ọ̀lù sínú kàyí à ń pè ọ́ sákèéfì kò tí ì bọ̀ iná lọ ń gbọ́ ní oṣù Ramadan mm. padà wálé kò nínú gbó wálé kò lóko wá sílé ògbóró kò nínú gbó wá sójú ọ̀nà kò ní èyí tó ti sọnù lọ Ramadan ń bẹ pẹ̀lú ẹ̀ tó wà ní Ramadan a ti sọ ọlá ẹlẹ́ẹ̀kẹta báyìí tí ń bẹ fún ọlẹ́ẹ̀lẹ́kẹrin tí ń bẹ fún oṣù Ramadan naam ọlẹ́ẹ̀lẹ́kẹta láti parí ni ọlẹ́ẹ̀lẹ́kẹrin tí ń bẹ fún oṣù Ramadan oṣù Ramadan yìí ọlẹ́ẹ̀lẹ́kẹrin gẹ́gẹ́ bó ti wà nínú hadith dáka láti ìjókòó ànátẹ́lẹ̀ hadith oníbẹ̀ta ọ̀sẹ̀ púpọ̀ hadith oníkẹ́nu. oníbẹ̀ta. ọlẹ́ẹ̀lẹ́kẹta ni tí Ramadan bá dé tí ramadan bá ti kíni tọba kíni yóò tún ṣẹlẹ̀ ah nǹkan yóò tún ṣẹlẹ̀ yìí lágbára. wàtúrúsí láti ṣayàpín. tún wí kágbọ. wàtúrúsí láti ṣayàpín. tún wí lẹ́ẹ̀kẹta. wàtúrúsí láti ṣayàpín. Ah. and all the devils are chained. ní pé gbogbo nǹkan ń pè lẹ́sù á so mọ́lẹ̀ pa hmm. á so mọ́lẹ̀ tí ó dé mọ́lẹ̀ hmm. á dé mọ́lẹ̀ á kàn mọ́lẹ̀ á dé mọ́lẹ̀ á hmm. so mọ́lẹ̀ wàtúrúsí láti ṣayàpín àwọn Ramadan dé àtúnṣe èṣù mọ́lẹ̀ èṣù àti gbogbo àwọn ọmọ ogun àti kíni ká tó máa lọ ṣàlàyé ọlá yìí àwọn àbẹ́rẹ̀ kan wà ní kábẹ̀rẹ̀ wálé òun náà ni wípé ǹjẹ́ ní nígbà tá a sọ nínú hadith pé tí oṣù Ramadan bá wọlé àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀sẹ̀ tẹ̀ yóò láwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ti ń ṣẹlẹ̀ kó oṣù Ramadan tó wọlé àbí yóò tún máa ṣẹlẹ̀ lẹ́yìn àgbà tí oṣù Ramadan bá lọ. ìdáhùn ni pé kó oṣù Ramadan tó wọlé àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sí tó oṣù Ramadan bá lẹ̀ ti lọ náà ó ti kírun kò tún ti lọ. ìdáhùn ni ìta fi gbélé wọ àárín ọ̀rọ̀ ni pé kálukú lè bá tètè jẹ opportunity tì tọrọ àbọ̀ yóò ní bá Ramadan mi yóò ní ṣe Ramadan mi láyé mọ́. Mm, mm. bóyá gbàmọ̀ rẹ lélẹ́yìn bonanza. wọn kò tètè lò hmm. naam tọ jẹ́ ká padà sí bí ah, ọlá ẹlẹ́ẹ̀kẹrin tí ń bẹ fún oṣù ramadan náà ni pé ànábì wa ní tí oṣù ramadan bá ti dé wọ́n dé wọ́n dé èṣù hmm, hmm. kì í ṣe èṣù àti gbogbo òun èṣù wọ́n dé mọ́lẹ̀ naam nígbà tó wá jẹ́ sí pé gbogbo ẹni tí bá ń gbà wẹ̀ wọn ò ní pé ń gbá àwẹ̀ ó dìgbà tó bá tó kóra dúró níbi jíjẹ mímu àti ìgbádùn mìíràn hmm. ẹni pé ẹni tí wọ́n ń pè láláàwẹ̀ lẹni tó jìnà sí kínú jíjẹ àti mímu láwọn hmm. àkókò kan eléyìí ó yẹ kó wa lọ síbi ìwádìí ìmọ̀ kan kí mo pè tọmọ fún wọn ní tí Ramadan bá dé á gbé èsù dé níbi àsomọ́ ma yìí tá a sì fi máa ń Ramadan ní ká má àkókò kan. ǹjẹ́ ní kinní yìí ọ fẹ́ lọ síbi ìwádìí ìmọ̀ kan wípé ǹjẹ́ lásìkò kan ń bẹ láàrin èṣù sọ pé èṣù ni ààwẹ̀ rọmọdọ́n wọlé tí wọ́n ti tó mọ́lẹ̀ lásìkò kan ń bẹ láàrin èṣù àti ká máa ni mo rò pé yé dáadáa ọ̀rọ̀ tó jinlẹ̀ díẹ̀ ni ṣùgbọ́n mo rò pé tí ń jẹ́ tẹ́ wà àwọn ìpinnu Ramadan à ń yó àjìnà tó ń jẹ jíjẹ àwọn ìtọ́nà Ramadan bá dé a sòkè wálẹ̀ a wálẹ̀ ìdáhùn lórí ìbéèrè oníàlámà gbọ́ ní ìjókòtọ́lá títà fi pàdé kánàlẹ́ nínú àbọ̀ ọlọ́run bá wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum